وشر الأمور محدثاتها وكل محدثة بدعة الحمد لله ذكرنا الله سبحانه وتعالى إليه يوم القيامة وإذا قال فيه هو يمين في السنين ولا يمسكه له أتي لهم له أتي أشهد أن لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته بلعنا الله سبحانه وتعالى عبد ما تسوى منه كتاب الجوز والمجال في محمد وآله من أبو eléyìí tí a ti bẹ̀rẹ̀ ní èyí òun náà ní ẹnu ọ̀nà àbáwọlé ní báàbù báàbù lè ti rọrùn bí ìmọ̀ ní ìlú kọ́ọ̀yì. pẹ̀lú ọ̀rẹ́ tí ń sọ nípa ìwà ìpele lọ nípa bọ́ ìlẹ̀kọ́ọ̀lì ẹni tí bá ń páyà ẹnu ọ̀nà yìí ń sọ nípa pé afẹ́fẹ́ nìyẹn ti gbé mi o kò fi wí nípa bọ́ nígbà tí bá bẹ̀rù báàbò lè fi rọrì bí ìmáàlì ẹnu ọ̀nà tó sọ nípa wíwá ìpamọ́ àbí ká sọ pé ìdí máa ń ìpamọ́ lè kọ́ ni ẹni tó káyà. حديث في أول من حديث حذيفة رضي الله تعالى عنه حذيفة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اكتبوا لي من تلبد الاسلام من الناس فذكرنا له ألف وخمس مئة رجل وكل نخاف ونشفي عنه مئة ولقد رأيتنا فينا حتى إن رجلا لا يصلي وحده وهو خالق حديث حذيفة نادي من اليمان رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم صلى اكتبوا لي من تلفظ للقرآن اكتبوا لي gbogbo ẹni tí ọwọ́ ìgbónáwó ẹ̀rọ ìsìláàmù ìlànà nínú àwọn òwò yẹn ní bí àwọn òwò ni wọ́n gba ìsìláàmù ẹ̀kọ́ kan wá fún ẹ jẹ́ kí mò ń bá wọn. حفظ حذيفة رضي الله تعالى عنه قل فكتبنا له alifa wa kápútà ní àjọrọ ìlú wọn làwọn akọ fún one thousand five hundred òun ló ń kàtà akọ fún ọkùnrin àwọn akọ báyìí fẹ́ nà áàpù ẹ̀rù ń bà wá wọ́n náà lọ àlùfò wà káwọn tó lé àjò òǹkà wa dẹ̀ jẹ́ one thousand five hundred. ọ̀làkọ̀dọ̀rọ̀ àìsùnà tòlí iná ọlọ́run torí wa lérò àkókò yẹn kájà wọn ṣẹlẹ̀ sí wa. حتى إن الرجل لا يصلي وحده níbi gbọ́rọ̀ يلا lágbára èèyàn dẹ̀ máa dárò sí báyìí lóhùn nìkan sí dárò وهو قائم حال الأبيات ẹ̀rọ ti tún máa bà gbèsè ìjà tó lágbára dé gbàlè. àdìsí ìlọ́pù kan ni wọ́n ti jáde. àbá ní kìtàbù jihad fifty six báàbù kìtàbù àti ìmọ̀ọ́bí lè náà. ẹnu ọ̀nà tí ń sọ nípa pé kíkọ kí lè mọ́mọ́ ọkọ àkọọ́lẹ̀ fáwọn èèyàn. sọ eléyìí òun ni báwọn mùsùlùmí àkọ́kọ́ bí wọ́n ṣe rí ìṣòro gbogbo ẹni ìrọ̀rùn níbi ìgbà yẹn ìgbà ẹ̀tọ́ mùsùlùmí ni ẹ̀kọ́ gbọ́dọ̀ rí náà ọba kábùkù. ẹnu ọ̀dẹ àbáwọlé ibi ìdáàtúwọlé tó ní báàbù tàálùfì kọ́lùfì mọ́yà káfù àìláàdì ìmánìlì ìdọ́ àbìlì والنهي عن القطع بالإيمان من غير دليل قاطع ẹnu ọ̀nà yìí sọ nípa sísopọ̀ àbí fífa ẹ̀mí ẹni tí ń fáyà ìmọ̀ọ́nì rẹ̀ káwá wọlé kó láti máa fa ẹ̀mí ẹ̀ lẹ́dọ̀ àfihì ẹni yẹn ń fáyà lórí ìmọ̀ọ́nì rẹ̀ fún lílẹ̀ rẹ̀ wọ́n náà yà á nílò kọ́tà ìbílí ìmọ̀ọ́nì àti kíkọ̀ fún ni kéèyàn máa là mọ́lẹ̀ pé lágbájá mú mi ní من غير دليل قاطع لا يجادل يأتي عليك قاطع تجار يقاو يمون لله حديث سوى على مينينا هنا حديث سعد رضي الله عنه حديث سعد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أعطى رهطا وتحت ذلك فترك رسول الله صلى الله عليه وسلم رجلا هو أحببهم إليه فقلت يا رسول الله ما لك رجلان فوالله إني لأراه مؤمنا فقال أو مسلما فكتبت قليلا ثم غلبني ما أعلم منه فعدت بمقالتي فقلت ما لك رجلان فوالله إني لأراه مؤمنا فقال أو مؤمنا ثم غلبني ما أعلم منه فعدت بمقالتي وعاد رسول الله صلى الله عليه وسلم ثم قال يا سعد إني لأحصي الرجل وغيره أحب إلي منه خشية أن يكبه خشية خشية أن يكبه الله في النار. حديث سعد بن أبي وقاص رضي الله تعالى عنه ومن عم ولا بذي lórí pé a lè fa ọkàn ní dẹ́rù bá lórí ìmọ̀lẹ̀ nítorí bó ti lẹ̀ àti láti pọ̀ fún mi ánìlùkọ́tà ìdẹ́sì ìmọ̀ nípa kéèyàn wí ògè péwù ìlágbájá báyìí mú mi nìyí. من غير دليل قاطع لا يبيع لك فاتو يبيع رجل حديث سعد وايفي ولا صلى الله عليه وسلم أعطى رهطا أفوى ويكا لكن أتعوى رهط لي أولا يا ويزو ميوان àwọn náà ń pè jọba wọn fún wọn lẹ́kùn wọn sáàdù jáde sáàdù tẹ̀sí òkú gbà yìí wọn sára sára lọ́wọ́ wọn ní sọ́dọ̀ wọn àyọ̀ sọ́dọ̀ wọn lọ́jọ́ láti هو أعجبه إلي Ìjọ ọlọ́run sọlá ìsọláwà àti arákùnrin ìrẹ̀lẹ̀. Arákùnrin náà débi ìfilẹ̀ sí ọ̀tá lọ́rẹ̀ yẹn, òun làwọn èèyàn nífẹ̀ẹ́ sí tàbí ká sọ yìí pé òun làwọn èèyàn fẹ́ òun ní ẹni tẹ́mi fẹ́ jù lọ́dọ̀ tèmi ha afáwọn asáájú mi sọ̀rọ̀ ẹ̀ ẹni tẹ́mi fẹ́ jù mọ́ gbá kéèdì táwọn ẹgbẹ́ ọ̀dẹ̀ fún ní kankan òun lẹ́ni táwọn ẹgbẹ́ ìbílẹ̀ tó ń gbé ọkùnrin ìyá ara fún lọ́la wọ́n wá ní mo pẹ̀lú ìjọ náà máa nàka àwọn kùlá rẹ̀ kí ni ṣe ìlágbájá òbẹ̀rẹ̀ ìfẹ̀gbà ọ̀wà lọ́ọ̀ṣì ẹ̀bí fọlọ́ọ̀ fúra ọ ilé ilá ara ọ̀hún gbogbo mi rẹ̀ èmi rí iṣẹ́ ni tí ó nígbàgbọ́ ọ̀kọ́ọ̀d àdébí sọlá ọ̀sọ́lá wa sọ wípé a ó mùsùlùmí wà àbẹ́ tó bí wọ́n ti tẹ̀lé tọ́wọ́ fi ẹ̀fẹ́ bíbá yìí àdébí sọlá sọlá ń lẹ́sọ yìí pé ìyàtọ̀ ń bẹ láàrin kí ni àti ìmáà wà ní islam. káyọ̀ bá dẹ́sẹ̀ tó yẹ nínú àwọn àhàdìsì tàbí tàbí bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ìyẹn àhàdìsì rọ́bà nígbà tí ìwé ìtòlọ́ ọjà àtẹ́bí ilé rẹ̀ sọlá sọlá ń kú nínú nípa islam. wọ́n ti sọ fún pé omi jẹ́ islam yìí pé àtẹ́sí ọjọ́ ní tó pàtàkì sọ́lẹ̀ náà ti lọ́dún náà yàgbé àlá fàájà muhammad àwọn àtúndò ńlá àti pé dájú muhammad ìdíjọ́ ọlọ́run bá ní ìlú ọ̀dọ̀ fún ìgbà sọ̀lá wàá máa kírun ọ̀dọ̀ kò sí yọdún gàgà wàá sì máa yọ gàgà ọ̀dọ̀ fún ìgbà ramadan wàá máa gbàwé ramadan ọ̀dọ̀ fún ìjà ìlẹ́yìn wàá dẹ̀ lọ bẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba òkú jọ nígbà tó bá lágbára láti rìn ọ̀lẹ́lẹ́ lọ. níbi báyìí bá tẹ́lẹ̀ ti sàlàyé ìsìláàmù yẹn lọ́wọ́ àmàlẹ́ àyọ̀sọ́lá. ìgbà tó sọ pé gómìnà onígbà ìmáà ọmọ mi ń pè ní jẹ́ ìmáà àtúngbìnà lè dá onígbàgbọ́ sí àlá ọ̀wọ̀lá ní sábìlì àtàwọn mọ̀láyíkà rẹ̀ ọ̀gbọ́n òbí rẹ̀ ọ̀rọ̀ kò lè ní àtàwọn òṣìṣẹ́ rẹ̀. bákan náà wà ní ọ̀sẹ̀ náà àtọ́jọ́ gbèsè àlùfẹ́yàwó wà á tó kùdí lẹ́nu ìfọ́dá kó o tó wá nígbà tó sí àyẹ̀wò kọ́ ilé ìwé ìwòsàn ó ní orí nínú àwọn ṣùgbọ́n kẹta máa wò ní pé ṣé yàtọ̀ ń láàrin ìmọ̀ àti ìsìláàmù kò àgbà láàrin méjèèjì torí pé àwọn àhàdìsì rí wa wọ́n yẹ kó sàlàyé ìdìbò àwọn nǹkan tó ní pé láwùjọ gbogbo náà lè sọ àgàgà tọ́wá ipa dáàbò ọ̀gá dáàbò ọ̀gá lápẹẹrẹ níbi ibi ọ̀rọ̀ kan gbọ́dọ̀ lọ́sọ̀ pé àdìsí náà ó lè túmọ̀ ìsìlámù àbíkẹ́ mi wọ́n dáàbò àlè ìsìlámù ó lè túmọ̀ ìsìlámù ṣùgbọ́n tí wọ́n bá ń kó méjèèjì pọ̀ bí ọ̀rọ̀ tá a bá lọ lọ́wọ́ yìí kálukọ́ wà lórí ọwọ́ rẹ̀. àjọṣe ìdí imán ẹni tó gba àwọn àríkánù tí ń dàgbà kà níbẹ̀ yẹn ó ní í ṣe pẹ̀lú ìgbà òfin gbogbo nǹkan tó wà nínú gbogbo pamọ́. ìyẹn ìdẹ̀rí sọ̀hádì yẹn ló fi ròyìn ẹni yẹn wípé ọ̀wàláhì ìdílé àárọ̀ ọ̀hún òfin náà. mọ́kànlá òkúra dáadáa bí èdè orí sẹ́ni tó ti gbà lọ. Ntọ́ wà nínú. Wà á ń pẹ̀lú ìsìláàmù ọ̀dọ́ ọ̀dẹ̀. Àmọ́ ìsìláàmù yóò tó wà ni. Olùlọ́yìn àtẹ́jú sọlá sọlá sí kọ̀rẹ́ ọ̀rọ̀ inú ló máa ń fún lẹ́rìí nípa rẹ̀ yìí. Àwọn Mùsùlùmí tó ń ṣiṣẹ́ ẹ̀ta àwọn sẹ́tà àrí lára gbé lágbẹ́rẹ́ báyìí mùsùlùmí ni ó ń kírun ó ń gbà ó yẹ zaka ó ń ṣe hajj àwọn sẹ́tà ń rẹ̀ níta ó ń ṣe ó ní fọ̀sàkàtù kọ́lé ìlànà ó ní wọ́n dákẹ́ díẹ̀ ثم غلبني ما أعلم منه ó tún wá bò mí lẹ́nu ní ojú mọ̀ mọ̀ nípa ẹni yẹn jẹ́ àá fàáhùtù ní mọ̀kànlá sí wọ́n wá tún padà síbi ọ̀rọ̀ mi wípé kọ́wá láàyè níbi ilá àárọ̀ gbogbo bìrẹ̀ ọ̀pọ̀lọ́wọ́ ọba búra lọ́dájú èmi máa rí ẹni tó sì mọ́ lámọ̀dájú mọ́ nígbàgbọ́ òdodo mọ́n lẹ́ka àǹfùlánì ó bí ẹ̀dọ̀ fúlágbájá fáwọn láàyè níbi ilá àárọ̀ gbogbo bìrẹ̀ alẹ́bí sọlá àti wọ́n tún wọ́n fúya wọ́n lábàá mi mọ àìlám nínú lẹ́ẹ̀kẹta wọ́n tún mọ̀ mọ̀ nípa ẹni yẹn tó á lékè lẹ́nu mi fàáṣù ni màá kọ́ láti màá wá padà lè màá kọ́ láti síbi ọ̀rọ̀ mi ìdíje ọlọ́run náà kọ́ wà áyàdà rasulullahi sallallahu alayhi wa sallam ìdíje ọlọ́run náà dẹ̀ tún dọ́rọ̀ rẹ̀ padà lẹ́ẹ̀kẹta gbà áwòrán mi lọ́dọ̀ ọgbọ́n ìbáwa náà sábà pé ní ìmọ̀ èyí ṣe ohun tó yẹ lè dá pàwọ́ torí pé ní ìmọ̀ nìyí yìí àbọ̀bí tó parí mu amọye lẹ́mbà rẹ̀ gẹ́gẹ́ bá ti kà fún wa ṣùgbọ́n sí gbogbo ẹ̀ lánìfẹ́ ni òun kì lè dá gbòógì ẹnì pa ti gbé àlàyé kí làwọn ohun tí ìmọ̀ ní ah, seventy three to seventy nine yẹn kó nínú tọ́ka ló wà lè fi bí ẹ̀kúnlẹ̀ tó o gbọ́dọ̀ ọdún sí ìyàwó náà ti ṣe kí ni òun ti ṣe ìhàtọ̀ rẹ̀. lórí yá gbé lọ́dọ̀ àwọn sálà òun yìí là mọ́lẹ̀ sẹ́ni kẹ́kẹ́ ti sọ ọmọkẹ́ ìyá tó kọ́sọ́ pé ádẹ́mọ́ fi tuntun òun yìí là mọ́lẹ̀ rẹ̀. mo sẹ́ni ọ̀sọ̀ rẹ̀ nípa ádẹ́mọ́ fi inú ìṣà àwọn onígbàgbọ́ ni mí pẹ̀lú ògbọ̀lọ́ ìtumọ̀ àwọn bíi bẹ́ẹ̀ tí wọ́n bá dẹ̀ súnmọ́ yìí ká àwọn àkùdá alára nígbà tó nígbà wà nínú ìgbà yìí sọ nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó wọnú lọ́rọ̀ ní ìgbà yìí ọ̀rọ̀ tó wọnú ni kátókò bẹ́ẹ̀ á rí pé ẹni oṣù ní àtọ́ àgbàdo ìyá ọ̀rẹ́ ọ̀rẹ́ ti àárọ̀ ààbọ̀n àwọn lábáwọ̀ ọlọ́bẹ̀ ààbọ̀n àti nígbà ọba adẹ́gbà ló yà ọ̀dọ́ pọ̀ pé láǹkù mí nù sọ bẹ́ẹ̀ nígbà mi wọ́n láì ti kúrú àsìlámù ṣùgbọ́n mo tẹ́ máa sọ bẹ́ẹ̀ ní kẹ́ ẹ sọ fà wọ́n láǹbà yẹn ti kó lè fi ìmọ̀ ọ̀dọ́ ní ìkúrú ìmọ̀ ni àmọ́ ń sọ fún un bí òsì ṣẹlẹ̀ láǹbà yẹn ti kó lè fi ìmọ̀ ọ̀dọ́ ní ìkúrú bí má ní oṣù tí ìwọ lọ ọ̀sán yìí wàyí tó fi ọwọ́ àwọn ọ̀sán tẹ́ bá tẹ̀lé tọ́lọ́ láàyè lẹ́kọ̀ọ́ ní àgbà ìṣẹ̀lá. ìkẹ́jọ́ òní pọ́pọ́ yìí òsì ìkẹ́jọ́ yọ pọ́pọ́ yìí ló sẹ́yìn tẹ̀lé ìgbàládà rẹ̀. torí bẹ́ẹ̀ kọ́ inú wọn ọ̀rọ̀ kò ní ọlọ́run bá lápò ní ìgbà tẹ̀lé. ọba dẹ́dà wa sàlàyé الله ورسوله ثم لم يرحمه àwọn mùsùlùmí kẹjọ sẹ́yìn sáré lọ gbéra ayé fífò yẹn kò làwọn tó ti gbàgbọ́ sọ́lọ́wọ́ àdùnnú bẹ́ẹ̀ tó mọ̀ lábẹ́ àbúsáàbù lẹ́yìn ìgbà yẹn kọ̀ wá sí èlé ọkọjá agbẹ́sìtì ó lè mọ́ àlọ́ fún sọ́lọ́wọ́ sí wà báyìí láyé wọ́n já àdùnnú àbúwá yìí wà àwọn kọ́ni àbí yẹn ní sáà tẹ̀sí wọ́pọ̀ wọ́n jagun pẹ̀lú dúkìá àwọn àtẹ̀bí wọn ló wọ́n rọ̀ lọ. Ìyá àwọn ìṣàkóso fi lọ́ọ̀dì àwọn ẹ̀jẹ̀ ni wọ́n sọ tọ́ nínú ìmọ̀lẹ̀. Bẹ́ẹ̀ bá ń lọ ọ̀pọ̀ ọ̀rọ̀ ìṣe háàdì sí ẹlòmíì nìyà. Wọ́n bá sọ pé ẹni ká wá gbógun ta ni ká gbé. Ṣùgbọ́n tó bá ti dówó. Oyè ìgbà ọ̀rọ̀ ìmọ̀lẹ̀ ká ó jìnlẹ̀ gbà. Tòkè ṣe oníyẹn ní ìdájọ́ láyọ̀ rẹ̀ ní kiri oṣù bàjẹ́. ìgbà tá a fà wá sáàdù tó a sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kẹta àlẹ́bí rẹ̀ tó so wí wà lọ́sọ̀ láńpẹ́ àwọn mùsùlùmí àbí mùsùlùmí lọ lẹ́pẹ́ lẹ́yìn ìgbà yẹn ìjọba wa ni mo sọ̀rọ̀ sáà ilé làwọn òfin rọ́jú lá èmi ò fún èèyàn kan ọ̀rẹ́ ìlú àhàbọ̀ ìlẹ̀ yàmí ẹni tó yàtọ̀ sẹ́ni tí mo fún yẹn mo dẹ̀ nífẹ̀ẹ́ kọ́síyàtà àníyàtò pàmòlọ́ ìná. lẹ́ni tó fi ń bẹ̀rù bọ́lọ́mọ́ àdójú ẹni sí ẹni tá a fún lẹ́kù yẹn tá a bá fún lẹ́kù bọ́lọ́mọ́ àdójú ẹ̀kún náà yẹn ni wípé ọmọ àwọn náà obìnrin kan wà nínú àwọn èèyàn ọ wà nínú àwọn èèyàn ẹ pé kí ọba ti yọ ẹ̀yẹ oúnjẹ láwẹ̀ ẹ̀ nígbà tó bá ń pàdé gan o oúnjẹ tó ń oúnjẹ rẹ̀ bí fẹ́lẹ́ bí wọ́n fẹ́ wọ ọjà dàdú òun ní òun àbọ̀ oúnjẹ rẹ̀ lọ́jà tó máa ń ti sùn àtẹ̀yìn ìgbẹ́jì àtẹ̀yìn náà máa ń wáyé ìgbẹ́jì àtẹ̀wà ẹ̀bí ohun tó kù ìgbọ́n pẹ̀lú àdó ọlọ́run ọlọ́run káàlẹ̀ nígbà ọ̀rọ̀ ọ̀dọ́ ọba ti fẹ́ ti ara ẹni tí ọ̀lẹ́ mi kó gba ìgbà islam torí ẹ̀kọ́ tó sẹ́kù káṣẹ́ mi kó lẹ̀ ọ̀gbọ̀n àlẹ́ ìgbọ̀nsẹ́lẹ́m àṣà ó ti gba islam ó bá lọ sọ fáwọn èèyàn ìjẹ́jọ́ ọba gbá àpapọ̀ bá gbàdúrà ọ nítorí pàṣẹ mi sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́lẹ́m mi máa ń sáyẹn lọ́rẹ́ tó ti pé ọrẹ́ mi yóò lè páyọ́ sí i ẹni tí kú yẹn lè yàn gbà kó lọ òun lọ fẹ wò ó sọ̀rọ̀ bí ọ̀rọ̀ rẹ ti rí mi lókèdá lè fa ìdí èèyàn òun lè wọ à àdìpadà máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹja máa ń gbé ẹjú rẹ ìṣiṣẹ́ ọlọ́run wa àlùfẹ́lẹ́m oníkàhájú kàhábò ẹ máa fúnra ilé kù ẹ bá tẹ̀sí bẹ́ẹ̀ ẹ máa yé ìgbà láyé òsì bẹ́ẹ̀ ló ti jẹ tó kú òbí sí. wọ́n sọ fún àìjókòó àìlọ́ ẹ̀kọ́ ti kú jù báyìí lọ ẹ̀kọ́ ti kú jù báyìí lọ. pẹ̀lú báyìí pọ́pọ̀lọpọ̀ á máa ti gbé ẹ̀yìn láti máa ṣèṣe sọ́wọ́ sáwọn ẹ̀yìn. ẹ̀rẹ́ ti jẹ́ ọ̀fẹ́ wa ọ̀jẹ̀ lọ́nà ọ̀sẹ̀ bá wọ̀ ní màá àtẹ̀wọ́ ọ̀kadà rẹ̀. mẹ̀rẹ́ jìbì àìlè bàbá jẹ́ ràkùnrin bíi àlọ́ báyọ̀ wọ́n ti ṣe lọ. ó tún wáá dé gan ìgbà tí ó fi di pé wọ́n bá lọ báyìí ó tún sáré mú òní máa fún bíi bíi ìlà tó ń sọ̀rọ̀ lọ́wọ́ àhà ọkùnrin bíi ẹ̀ẹ́dùnmí ẹ̀ẹ́dùnmá wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ó ti máa ń bá yẹn. ọlọ́run máa ń lo sábà dáadáa bọ̀ hadithi mọ́gbọ̀n kan ni wọ́n gbé jáde ní kìtàbù ìmọ̀ ẹ̀ nọ́mbà tó ábà ní báàbù ẹlẹ́ẹ̀kọ́ kẹ̀dínlógún báàbù ìdá àlàmúyẹ́kọ̀ nílé ìsìlámù alẹ́ àkínkàn ẹnu ọ̀dẹ̀ ti sọ wípé nígbà tí islam ọba sí lórí pàápàá ẹnu ọ̀dẹ̀ àbáwọlé mi sí àwọlé oníbàbò ziyada ti tuma àní ilẹ̀ tìlùkọ́lì ìtàgá orílẹ̀ àdéhùn ẹnu ọ̀dẹ̀ yìí sọ nípa àlejò ìfọ̀kànbalẹ̀ ọkàn bìtàbọ̀ olùhàdì pẹ̀lú rírí àwọn ìtọ́ta àrà ẹ̀mí tó máa ń balẹ̀ nígbà tí ẹ̀ máa rí lọ́ta á àtàlẹ̀ ìdùnnà ọjọ́ máa balẹ̀ nígbà حديث كتاب اليوم حديث ابي هريره رضي الله عنه عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال كان أحب من ابراهيم اذ قال اعوذ بالله من الشيطان الرجيم رب ارني كيف تحيي الموتى قال اولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي ويرحم الله لوطا لقد كان يأتي إلى ركن الشديد ولو لبثت في السجن سنة ما لبثت يكتب لأجبت جاعل. آه أعرف حديث أبي هريرة رضي الله تعالى عنه wọ́n sàlàyé nípa àlékún ìgbọ̀ngàdà yọ̀ǹdẹ́ ní kẹ́rin lọ́dẹ̀ sí ẹ̀. ìtọ́ka lórí agbára ẹ̀dá tọ́ba tó rẹ̀ sí ẹ̀ sí amọ̀fẹ́ àdéhùn àbí ìmọ̀ràn ayẹyẹ òjijì aláwọ̀ láàrin sọláńtọ̀ láì pé nàánú àhàkùnrin ṣẹ́kí ní ìdára àdé nàánú àhàkùnrin ṣẹ́kí ní ìdára àdé. àwa làbí lẹ́tọ̀ọ́ sí èméjì ju nàbí láì mọ̀ àdé mọ̀ lọ. ìtumọ̀ rẹ̀ ni wípé iyèméjì ọ̀lẹ́tọ̀ọ́ níbi òṣèlú láéláé nílò wọ̀sí mẹ́fà nẹ́bí ọlọ́wọ́ bá ìbọ̀rọ̀ sí màá lọ. tọ́ba tẹ̀ wá jáde pé yé lè bọ́ lórí yọpọ́rọ́bọ́ sára àwọn ànẹ́bí ọlọ́wọ́ ni. èmi ànẹ́bí gan ni èméjì ọba tó mú o. ẹ̀yin náà dẹ̀ ti máa mọ̀ dájú pé ìbọ̀rọ̀ sí màá lọ sọ́lá àtọ̀sọ́lá kò sí ẹ̀rí nígbà ọ̀rọ̀ ti rí bẹ́ẹ̀ mi náà ṣe yẹ méjì o lórí pé ajá lè fi lọ́lọ́ o lè yí o. Tébi á dí bẹ́ẹ̀ ma ìbọ̀rọ̀ ní ìmọ̀ àwùjá. Ajá nígbà lẹ́nu ìbọ̀rọ̀ ìbò tẹ lọ́lẹ́ tọ́ka lọ fi ẹ̀ tẹ̀lé ìbò tẹ. ọlọ́run lágbára ti kárí. wọ́n nígbà tí anẹ́bí Ibrahim sọ ìwà yìí kọ́ ọ̀la Ibrahim nígbà tí anẹ́bí Ibrahim sọ ìwà rọ́bì àṣẹ̀dá mi àrí ní kẹfà sọ́kùn ìgbàwọ̀. ní ẹ̀mí bòlù ti máa ń jí o. ẹ̀rọ pé mi tọ́lọ̀ wọn ti bẹ̀rẹ̀ jí o ní. قولي على الله سبحانه ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله بيته wọn ò rí ẹni tí ó ti àríyànjiyàn nígbà tẹ́lẹ̀ ìlọ ìlú ìyàn nípa àgbẹ̀dá rẹ̀ àti àgbà ọmọ ọmọ ìlú nígbà tá àgbẹ̀dá rẹ̀ kú lọ́la ìyẹn lẹ̀mọ́ rò nígbà tó bẹ̀rẹ̀ sí sọ yín pé àti àgbà ọmọ ìlú ìkọ́lá nígbà tó sọ fún ẹ̀ sáà lórí ìbọn ìlú sọ fún yín pé. ẹ sọ wípé ọ̀sìn ẹlẹ́ni yóò fi wọ̀nyí àtẹ̀dá àgbèlé máa ń yí òkú òun lè máa ń fa yìí òun lè máa ń fa ọ́ tó fi wọ́n kò mí tó lè lè lórí tó yí òkú òun lè fa lọ́sí láì bọ̀ yín sọ pé ẹ o lè ṣe àbí ọ̀dà fà ìṣẹ̀lẹ̀ lọ́ọ̀hà àti pé dádájọ́ ọlọ́run ti yé o ẹ̀rí pé kọ̀dá فأتي بها من المغرب ومن الشمال والله لا يهدي القوم الظالمين dájú àlá táwa ń bì yẹn o a máa mú òrùn wá níwò yẹn náà ìwọ lọ mú wá níwò ọ ọgbọ́n mi ta lẹ́nu ìkàmà lẹ́nu kékeré lẹ́nu rẹ bá jẹ wẹ̀ kò lè rí sọ́kọ́ torí ó ti di wá òun jẹ ká tiẹ̀ ní. kò ní kẹ̀kẹ́ tẹ́lẹ̀ abẹ́ tó wà lára pé kò ní kẹ̀kẹ́ tẹ́lẹ̀ tó wò ṣùgbọ́n lójú gbogbo àwọn aláìmọ̀kànmọ̀kàn tí wọ́n ń gbá ojú òun dandan fọlọ́run lè ṣe wọ́n lóun náà lè ṣe pé òun náà lè ṣe òun lè pa tó òun náà ní kẹfẹ́ òfin lẹ́kùn ẹnìkan fẹ́ bí ọ̀lẹ́sọ̀ bọ́ fún orí pààyà omi lọ́dún kí lòun ti yẹ. ìdàbí láì bọ̀ ẹ̀yìn tó wá sọ ibi aláàfin mi sì táwa ó máa sì yẹ ọ yáà sì lè ṣàmù ní máa mú òun wá níwò yọ fáìlì ìwé àmì ọ̀pọ̀ ọ̀pọ̀ yìí ìwọ lọ mú wá níwò ọ̀pọ̀ kò ní pàṣẹ ní kátó bẹ́ẹ̀ ló ti mú wò ọ̀lẹ́wọ̀n bá ọ̀rẹ́ àti ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọlọ́run ò ní kọ́ ọ̀dọ̀ bá wọn aláwọ̀. tọ́tọ́ tó ti mú ọ̀rọ̀ sí ẹ̀mẹ́lẹ́sẹ̀ sédèké náà wá ọ̀sẹ̀ lẹ́lẹ́ ìmọ̀mọ̀ àlà ọ̀rìyà lórí ẹ̀rí kúdùs lórí ẹ̀rí kúdùs fi sí mọ́tàdásíọ̀ tó fi ja ìjà fìjà tó ń pa àwọn èèyàn rẹ lọ rẹpẹtẹ sílẹ̀ rẹ wá ti di àbúrò. Àrà ọdún náà kọjá rẹ̀ náà. Ah, وهي حاوية على عروشها قال حتى يبني الله هذه بعد موتها إلي قول الله كنت ما جنبنا فأماته الله مئة عام ثم بعدها wọ́n gbé làásì láàjì aláìṣe òye gbogbo eléyìí ọkẹ máa máa fi balẹ̀ nígbà tí yẹn bá rí àwọn àdínlà yẹn ọkẹ máa fi balẹ̀ bí a kíákíá ọlọ́run ọba máa dá tá a bá kú ó lè tù wá àbọ̀ sàkùn lọ́ọ́nù bí àtà áàbì tó ń bọ̀ àtà ọlọ́run á pa àwọn ọgọ́rùn-ún ọdún ọdún ẹni ẹ̀ ọlọ́run tẹ̀lé àlè. ọlọ́run àti kọ́lá kábílà ní ọlọ́run ya. lọ bẹ́ẹ̀ ìwádìí mo lójọ́ tàbí ká sọ pé apá kan ọjọ́ kò tọ́lẹ̀ yìí kọ́ dàrú bọ́ lọ́wọ́ àwọn olùmọ́jú ó yẹ wa pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí lásìkò ọdún ha ṣùgbọ́n ní ọdún òjì lẹ́yìn ọ̀sẹ̀ yìí ẹ̀sìn yẹn wọ́n jí nígbà tí fájúlù bẹ́ẹ̀ yọ lápẹ̀rẹ̀ kí ni àwọn ọjọ́ tó gbé àbí bí alẹ́ ọ̀sẹ̀ sálẹ̀ yóò gbọ́ gbóná ẹ̀mí lọ́sùn. ọba náà lọ ọ̀là bẹ́ẹ̀ làbí sàbí àtàánú fáwọn ìlà àtàánú ìta ọ̀ṣàrọ̀ ní kàlábì wọ́n ti lọ́gọ́rọ̀ ọdún arákùnrin wọ́n lọ́ oúnjẹ rẹ lábẹ́ sàtánà torí èso dínú yẹn yẹn yẹn tó ìfáwọ́ ìlà ìlà lọ ìyẹn ti di skẹlẹtì ọ̀dẹ̀ ìjà lẹ́ka ayé àtàlẹ̀ náà. abẹ́ gbé wọ̀nyí kalẹ̀ tí wọ́n náà jẹ́ àdísábì fáwọn yẹn. ẹ̀rì ọ̀dẹ̀ ìjà lẹ́ka ayé àtàlẹ̀ náà. ẹ̀ tó mọ̀dẹ̀ tó hàlà ọ̀yá wo ekun kẹ́tẹ́kẹ́tẹ́ yìí ń sojú ẹ̀ báyìí. ayé pàdé òṣìṣẹ́ bóò ni ó bí ó sì dìde tọrọ ti ń mọ́lẹ̀ tí ó sì súra kì tí ó sùn pọ̀ tí ó fi bọ́ọ̀mù kìíní kò kòye ṣe kó tiẹ̀ wá ń kẹ́lẹ́ tì mọ́ ti ó ti kẹ́ fún sílẹ̀ tó ń wẹ́lẹ́wẹ́lẹ́ bó ni ó ti wá fọ́ọ̀mù kẹ́lẹ́ tì tí ó sọ̀pọ̀ náà tó ń bọ̀dẹ̀ sùn aláàánà lẹ́yìn ìgbà yà wá dáwọ́ mọ́ wọ́n náà máa wò ó sójú ẹ̀ ó ti dìde ẹ̀ tó sọ ìgbìyànjú ọ̀pọ̀ ẹ̀rẹ́ sí i ọlọ́pàá ọ̀sàkà ìyàlẹ̀ láwù ìgbà tó wá di fún kí àtijọ́ àá àá egbò tí mo rí kó rú lẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ òun lọ sáré fọ́ọ̀mù skẹlẹ́tì ẹ̀rẹ́ fún ògùnkùn kẹwàá nù rẹ̀ ó sì fi gẹ́gẹ́gẹ́gẹ́ padà. ọwọ́ àdìkọ́lá àìnà àdùnnà àrà tó ń bẹ̀rẹ̀ a ó di ayé ìwà yìí o ìgbẹ́dájọ́ ọlọ́run ọba dá ọlọ́ba dẹ́gbà bẹ́ẹ̀ wá gbó tẹ ọsẹ̀ padà sí ìjọba tẹ́lẹ̀ ìbọ̀rọ̀ yìí lò àlejò sọlá lọ sọlá. ìgbégbà náà tẹ́lẹ̀ ìbọ̀ yìí mò ń sọ fún ìgbàgbọ́ ìdíwọ́ àtẹ̀dá òbí o. a rì ní pẹ́ńfà tó ń yè lọ́wọ́dá bóòlù ló máa ń jí o ní ẹ̀rí. ọba dẹ́gbà ní kọ́lá àwọn aláàbùsùnmí tó nígbàgbọ́ ni kọ́lá bá làwọn ọ̀rọ̀ rárá o wàláàkìn lè yàtọ̀ ìlẹ̀ kọ́lù àbọ̀kọ́ kẹ̀mí fi balẹ̀ kọ́lá fàkóso àgbàtàn mìíràn kọ́lù ọ̀sùn ìgbóndàmù lẹ́yìnká tó mọ̀ jàlù àlàkùnlé tábàlì mi ìgbóndà yìí àti tó mọ̀ jẹ òhún yà sí ilẹ̀ kàtà àyà ọ̀bẹ̀rẹ̀ mẹ́rin ẹ̀yẹ mẹ́rin àgbàtàn mìíràn kọ́lù àwọn àbá máa ń kà àwọn àkókò wàhálà tó kọ́ra wọn ẹ̀yẹ gbàdé ẹ̀yẹ mẹ́rin ìwé ẹsẹ̀ rẹ̀ kan náà á oge ń wọ wéléwélé òun orí àparò kó fi síbi tadìẹ kó fi tadìẹ síbi ti ẹyẹ òfin kó fẹyẹ òfin síbi ẹyẹ àdàbà ọ̀pàrọ̀ gbogbo ara wọn àwọn ẹgbẹ́ wọn ṣùgbọ́n àwọn ẹ̀ka tó mọ́ ìyáyí alákòólé dábàdé bìí bó ṣe jù àná kọ́wá náà kó pe kọ̀ọ̀kan síbi òfin kọ̀ọ̀kan ìyá ọ̀pá ń bọ̀ bá tẹ̀lé kọ́ lọ sí bẹ́ẹ̀. tó ń bọ̀ di ọ̀hún kọ́lọ́ wá ké sí wọn. ẹyẹ ilé o ẹyẹ àparò o ẹyẹ pẹ́pẹ́yẹ o ẹyẹ àdàbà o. àwọn àgbẹ̀ wọn ti àti ìjọba ìgbà wọ́n wá ń pa ọ ní yàrá yàrá. bẹ́ẹ̀ lọ́pọ̀ sí ọlọ́run bá àzíz olùkórí ní hakeem ní alákùnrin dàbí ilá ìbọ̀rọ̀ ní màálí sọlá àti ọ̀sẹ̀lá èyí kú ti mú sí èmi ṣùgbọ́n sẹ́yìn bá tún hẹ̀ sí ẹ̀ lọ síwájú sí kọ̀kẹ́balẹ̀ ó tún dé sẹ́mi alẹ́bí ọlọ́run sọlá ọ̀sẹ̀lá wa tẹ̀síwájú lọ́rọ̀ yẹn wọn ni wọ́n yẹ ìhámọ́ lọ́ọ̀bù lóòótọ́ ọlọ́run kọ́ bá ń ká dẹ́bi lóòótọ́ àlejò sọlá àti ọ̀sẹ̀lá káàrẹ̀ yà òwe ìlà rògbòdì gbà tí àwọn àlejò dáadáa dé táwọn ẹni ibi tó fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ láti wọ̀ ẹ̀. wọ́n ti ká ah! bó bá ti àlọ́ lágbára ni àwọn àárín ìlà rògbòn ìṣẹ́bí àìbò lè lọ́ fara sí orí kú tó ti kókó ta lórí kú yẹn jàmá. ọlọ́run lè lápá. ẹ̀rí kìí ṣe pé bóyá ayé rẹ yìí fẹ́ fún ṣùgbọ́n à ń sọ fún wa pé tí àwọn ìtọ́ka bá tiẹ̀ bá yọ ọdún ó dùn balẹ̀. bákẹ́ náà jíjẹ́ ọlọ́sọ yìí pé ọ̀làwọ̀ làdé sòfin síje tí wọ́n bá ń lò lẹ́wọ̀ tó làmọ̀ ọ̀dàbí kàyọ̀ ọ̀sán irú wọn sáàkẹ́ lè yóò tó màá jẹ́ pé olùpèpè. ìyẹn lè yí pé màá yára jẹ́ pé láti jáde kó nínú ẹ̀wọ̀n ìyẹn ni pé màá jẹ́ pé wọ́n lè ìtumọ̀ rẹ̀ ni pé ìròyìn àdébí sọlá àtàlá ìròyìn àdébí yóò sọ̀tà àlè sọlá àtàlá àná pẹ̀lú wípé àìsẹ́jú bẹ̀rù sùúrù bẹ̀rù. nípa wípé kò tètè yára jáde ńgbà tí ọ̀rẹ́ tí ọba wa bá. ìrẹsì ọba wa bá yẹn ẹni tó bá rẹwà tó bá lẹ́wọ̀n ó tètè yára. sáré jáde kọ́kọ́ fẹ́ ọfẹ́ fìdí ẹ̀ múlẹ̀ pé kí ló fà á tó fi wọ ẹ̀wọ̀ yìí ọfẹ́ fìdí ẹ̀ tó fà á tó fi wọ ẹ̀wọ̀ lọ́dẹ àbòsí múlẹ̀ lọ́bi sọ fún rẹ̀ ṣe ọba yẹn wípé oríṣiríṣi láàárọ̀ bì lọ́ọ́ bá tẹ̀dá rẹ̀ fásitì alìfùmọ̀ ọba lọ sí ìṣúwàsí lẹ́tì kọ́ńtàánà ayélujára bọ́ọ̀lù. nǹkan bí pé kí lọ́sọ̀ àwọn obìnrin wọn bẹ̀rẹ̀ sí ní rẹ̀ ìka ara wọn. bàbá làwọn ọba dè yìí ìkẹ́ ìdíje dàní alámọ̀sẹ́ni nípa ìdè wọn. ìyẹn ni pé ìfaradà ń bẹ fáńdẹ́bí yóò sùn fàálẹ̀ sọlá àdọ̀sálá ọmọ pẹ́wọ̀n tó ń wọ ọ̀nà àbòsí ni. gbàtó tó wá rí sí rẹ̀ sí ọba tó ó ti pẹ́ lẹ́wọ̀n tẹ́wọ̀ pé bí ìrẹsì aláṣẹ bá dé ìyẹn ti pẹ́ lẹ́wọ̀ tó ṣe pé ìrùn tó fẹ́ mú wá náà ní kọ́ láwọn ti bójú kó òfin yẹn pé ọ́ jáde o tó bá sì wọ́n kọ́ èyí ó pò bóde mọ́nàbí láyé Yusuf àlẹ́ sọlá àdọ̀sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ mo ti gbọ́ pé ẹni wọ́n fẹ́ gbógun kó òfin mi gbà wọ́n mọ̀ yìí kọ́ bí àbòsí olùwẹ̀wọ̀ ẹ lọ́ọ́ bá ń béèrè. ẹlọ bá ń béèrè kí ló ṣẹlẹ̀ ní ojú ló kọ làwọn obìnrin tí wọ́n rẹ̀ ìka wọn ní òní. kí ni wọ́n là débi oṣù fẹ́ ló bẹ̀ ọmọ ẹ̀fẹ̀ rírí lẹ̀ nípa ẹgbẹ dídè mọ́lẹ̀ tí wọ́n dé òun mọ́lẹ̀ lẹ́wọ̀n yìí òun ló àbòsí ni ìyá ti gbé jáde lọ́fẹ̀ẹ́ ló kọ bẹ́ẹ̀. gbogbo eléyìí abágbàgbé àkọlé àtọ̀gbẹ́ ziyada tó tó máa ní lílé sí fífọkànbalẹ̀ ìtàgọ́ orí àti ìlà pẹ̀lú kí àwọn ẹ̀rí fara ọ̀pẹ̀ yóò lè ló balẹ̀. hadithi mọ́kù kan ni wọ́n gbé jáde ní eh, nọ́mbà ọgọ́ta kitabul anbiya abàdí bíi ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba sùhánà ni wọ́n lè gbé fún àgbọ̀ ìpè ìtọ́rọ̀dì fún wọn ní òun nípa àlejò ìtọ́rọ̀dì yẹn ti eh, ìyàwó ọjọ́ yóò ẹlọ́ni àbáwọlé mi ìdáwọlé ti báàbù wòzóbi ìmán ìrìnsá àlàfi nàbí ìjìnà muhammed sallallahu alayhi wa sallam ìlà ìtẹ̀lé ìdá wọ̀dẹ́sìlì mílíọ̀nù ẹlọ́ni ẹ̀rí fẹ́ sọ nípa pé dandan ni kéèyàn nígbàgbọ́ sísẹ́ látẹ̀bí wa sallallahu alayhi wa tó mú fún gbogbo èèyàn àti bó ṣe já sí wípé ẹ̀sìn rẹ̀ ìlànà ẹ̀sìn anẹ́bí pa gbogbo mílàlì ọ̀pá rẹ̀ gbogbo ìlànà ẹ̀sìn rẹ̀ lọ́pá rẹ̀. hadith bí àmú níbẹ̀ wọn náà ni hadith nù àbí ìfọwọ́rọ̀ ọdí ọlọ́run ọ̀rọ̀ àdì. عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم ما من ما من الانبياء نبي الا اعطي ما مثله امن عليه البشر وإنما كان الذي أوتيت وحيا أوحاه الله إلي فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة هذه حديث أبي هريرة رضي الله تعالى عنه ولا النبي صلى الله عليه وسلم ما من الأنبياء نبي فكان النبي كان من النبي الله إلا أعطي من الآيات ما مثله آمن عليه البشر àti kí wọ́n fún ní àwọn àmì àwọn àrísàmì tó ti pé àpẹẹrẹ yẹn làwọn èèyàn máa máa nígbàgbọ́ lórí rẹ̀ ni wọ́n fi gbà dẹ́bi yẹn gbọ́ àmì ni wọ́n á rí tí wọ́n fi gbà yẹn wa àwòháàbò máa ò ní láyé àmọ́ nǹkan tí wọ́n fún ẹ̀mí ànábì sọlá àlọ́sọ́lá òun ni ìbí sí látọ̀dọ̀ ọba àdẹ́dà èyí tó ṣe kó fi sọ́wọ́ síbi tó fi ránṣẹ́ síbi tí ṣe àlùfà láti alákọ̀ọ́lẹ̀ fa àrùjù àti àbúlẹ̀ àkàrọ̀ ọ̀mùtàbí àn ìyàwó mẹ́rìnkìyàmù. bọ́wá rẹ̀ kàn ọjà sí pé ẹ̀mí ànábì mi ni màá pọ̀ ní ẹni táwọn èèyàn tẹ̀lé nígbà gbèsè àlàyé àwọn ó sì ti rí bẹ́ẹ̀. ẹ̀sùn ogun àlè ó pọ̀ nìyí látìgbà tá àtẹ́bí ti wáyé táyé òsì ní jáyé mọ́ ìgbà àtẹ́bí lọ. ọ̀lọ́lọ́ọ̀mù àdìgbà òun la fi ní ọmọ méjì ọmọ tó dá àwa fẹ́ ìwọ ni ó mọ̀ kejì ọmọ tó ìjáàbá ọmọ tó ìjáàbá àwọn ní gbogbo àwọn amọ̀sùlùmí àti gbogbo àwọn tó ti lọ àdáadáa wà láyé ọmọ tó ti jà àwọn tó wọ́n jẹ́ gbà dẹ́bì nìyẹn ẹgbẹ́ yẹn ò ní ìdí bá ń pẹ́ sọ ìlú àdẹ́bì náà ni wọ́n sọ lọ́wọ́ àdìsílọ́. àwọn ọmọ tó dá wa ẹ̀rí ìjọ tó ti pé àákùnkùn máa pè wọ́n àádì ń pè wọ́n mára wa òní gbogbo àwọn ẹni tí ń bẹ láyé tí wọ́n yé ṣe mùsùlùmí náà agbọ́dọ̀ fún ẹwà ìsìláàmù àti àlàyé ìsìláàmù kábọ̀dé ti bọ̀ wọ́n ẹ̀rí ẹ̀rí pọ̀ rẹpẹtẹ lórí pé gbogbo àwọn ẹni yòókù lọ́yàtọ̀ táwọn mùsùlùmí yẹn náà ìgbà nẹ́bí ni wọ́n ó ti ẹ̀já dúpẹ́ wọn ọ̀gá ẹ̀rọ fẹ́ àlàyé wà ká débi sọlá àti sọ yí pé. ẹnìkan ò ní sáláì bá ní gbàgbọ́ sí ohun tọ́lọ́wọ́ ọba bẹ̀rẹ̀ ni wọ́n tọ́ ọba bẹ̀rẹ̀ yẹ òun ní ìbílẹ̀ sọ́ra wọ́n á gba wọ́n rẹ́rẹ́ ní gbọ́ ilẹ̀ àdàkàlà náà nìkan wọlé nìkan wọlé ọlọ́wọ́ sọ̀rọ̀ làwọn olùmọ̀sọ ibi ìdájọ́ gbogbo àwọn kàkàtà bíi à ń kọ́ fúnfà àwọn ìbèrè lọ láti máa pàkíyèsí wọn náà kẹ gbà pa ẹgbẹ́ ọ̀rọ̀ tá àtẹ́bí lẹ́nu o oríṣiríṣi àwọn àtẹ́bí ọlọ́run ni pé tí kí wọ́n bá fi kó láyé báyìí á sàtọ́lẹ̀ nípa àmẹ́bí mi ti pọ̀ lẹ́yìn rẹ̀. ẹgbẹ́ bọ́lá wọn sọ̀hánù wọn tààrà ó ti fún adéwò ti sọ ìrọ̀ ìdíkọ́ làyín sa ìgbọ́n yá bàlí ìsọ̀rọ̀ nílà nígbà tá a tẹ́lẹ̀ Ìsá alayhi salatu wa salam fi ń sọ fún àwọn ọmọ Israel sọ̀rọ̀ àwọn ọlọ́run rẹ̀ sí. ẹnì kan yàtọ̀ sí sàtẹ́bí Musa wàyí kọ́ la Musa lọ́kọ́ òde ìdílé. gbọ̀ngàn wò làwọn ìjọ ìjọ ni lórí wọn èyí tẹ̀ ya rẹ̀ èyí tẹ̀ ya rẹ̀ gbogbo àwọn tó wà tẹ̀. ṣùgbọ́n tẹ́lẹ̀ Ìsá alayhi salatu wa salam ọlọ́run rẹ̀ sí àwọn ọmọ Israel ọba dẹ́dà nígbà tá a bẹ̀rẹ̀ àyíṣà àlẹ́ sọlá tó sọlá tí ń sọ fáwọn ọmọ ìsọlá nínú yìí pé wípé èmi nìyí ìrẹsì ọlọ́mọ jẹ́ sí iye o. ìrẹsì ọlọ́run ni mo jẹ́ gẹ́gẹ́ báwọn ìrẹsì ti wá dájú kò sọ́ọ̀dì kan lè mọ bẹ́ẹ̀ náà ẹ̀dá ìyá mi lè lẹ́ni tí ń pè lódodo ewu tó wà níwájú mi àtàwọ̀rọ̀ báyìí tí mo mo fẹ́ ya parí èmi ọ̀bá lọ mú kẹrin bí ìwádìí àti ló dèdè súpé léyè ẹsẹ ìpè lòdìsí ọlọ́run mo tó mú wa mo mú wa àwọn àtẹ́bí ọlọ́run tó wá tẹ́lẹ̀ ń mú wa náà ní ilé kọ́pẹ́ yìí lọ síbi rere síbi tàwọn wọ́n sì kọ̀ fún yín níbi aburú ṣíṣe ṣe rè ọ̀rẹ́ ń sẹ́ ọlọ́run ni mo jẹ́ sí i. مصدقا لما بين يدي من التوراة lẹ́ni tó ti pè lódodo tó ti ṣáájú nínú àtàwọ̀rọ̀ yẹni kó fi ọlọ́run bá wà tó ẹ̀ lẹ́yìn rẹ̀ wá. wọ́n ní ibẹ̀ yẹn àkéèsì ti wà bẹ́ wọ́n fi ẹ̀yìn bá tẹ́lẹ̀ Musa alayhi salatu salam òun náà sọ fáwọn ọ̀jọ́ rẹ̀ yìí pé ìrẹsì ọlọ́run lòun òun sì ti gbàgbọ́ àbẹ òun gbà lódodo ìwọ táwọn àdẹ́bí mi náà ti mú wa lórí bọ́lá ọ̀tà òbí mi náà mú wa. àti pé mi náà fún yíyọ fún àdẹ́bí yìí sábọ̀ gẹ́gẹ́ bá àdẹ́bí yìí sábẹ̀ sọ pé mo gbà ọdọ́ sáájú lọ àwọn àdẹ́bí tó ti lọ orí orí ìtọ́lọ́wọ́ ni wọ́n wà lórí ìbílẹ̀ wa pè yìí lọ síbẹ̀ kí ẹ ti tuntun mú wa. wọ́n mú bá ṣe rọ́ọ̀bì lẹ́ni tí dẹ̀ tún forí ní ìròpé ìránṣẹ́ kan bá ọ̀dọ́ ẹgbẹ́ yá sí òhòhò ahmed ọmọ àwa lẹ́yìn ìdí nípa rẹ̀ ọmọ àjẹ́ ahmed. wọ́n nígbà kan wá ní ìgbé ìjà já àwọn òbèrè báyìí náà ti bẹ́ẹ̀ fi já àti o ọlọ́mọ já àwọn òbèrè báyìí náà ti ìgbà tó wá mú àwọn àlàyé wa bá wọn bá tẹ́lẹ̀ mú àlàyé wa ìṣòro kò bí wọ́n á bẹ̀rẹ̀ pé ìṣòro kò bí èyí dáadọ́ kojú rẹ̀ ẹ̀rí gbọ́dọ̀ ti lọ òun ni wípé àlejò Muhammad sallallahu alaihi wa sallam àgbàgbé ọmọ méjì lónìí ọmọ tó ìjàmbá olóko ọmọ mùsùlùmí sí ọmọ tó dáhùn àtàwọn tó ètò mùsùlùmí. gbogbo ẹni yóò tọ́ bá wà ọba ti nígbà tó sàdébi sọmọ bá wà lọ́wọ́ káàkiri. Òbẹ̀ tó gba àwọn ọmọ yóò tó ń sápẹ́ káàkiri ẹ̀kú fà á fà á gbọ́dọ̀ bá wà lọ ayé ayẹ yóò Ṣùgbọ́n ti máa ń wọn. tó الذين هاجوا آه كلايا يدنا والذين هاجوا النصارى والصابئين والآمن بالله وعمل صالحا ولهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون آية القرآن يتلى إلى قيام الساعة ọkọ̀ gbọ́dọ̀ yáyé mọ̀ bá kọ́rọ̀ lọ́wọ́ wá wá sí èkó dàgbé àwọn fi kí ọlọ́wọ́ sì gbà rù ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ kò sí bẹ̀ àwọn ẹgbẹ́ àwọn tó ń gbàgbọ́ lódodo àtàwọn àtàwọn dẹ̀sára àtàwọn yìí gbàgbọ́ tó dáadáa làwọn wàá jòrò wọn ìdá rọ́bì ládàá wọn máa wà fún ọlọ́dọ̀ àtẹ̀dá wọn wàlà àkọ́kùn àlẹ́ ìhìn wọn láwọn ìyá ìdàdó kò ní sí pàyàmọ́ ọ̀dẹ̀ ní bàbí jẹ́ àyà yẹn káàlẹ̀ tó máa ń sún wọn ọtí dáyà tó ti fi àlè dájú ẹ̀ mọ́ pẹ̀lú ọ̀rọ̀ bá sọ̀rọ̀ lọ́lọ́wọ́ lè ní bẹ́tì ní àìdá lọ́ọ̀dì. dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́wọ́ rẹ̀ ní àlè Islam nínú ayé àmì ní súra yẹn ọba adẹ́dà ni ọmọ yẹ ọmọ yẹ ọmọ yẹ ọmọ yẹ ìsìlámù yìí nà ẹni yóò sọ bí ẹsùn wẹ́ẹ́sì bí àtọ̀ sí ìsìlámù lẹ́sìn ọ̀la yóò fún bala ní ìlú àrígbà lọ́wọ́ ẹ̀ ẹ̀yin náà sábà pẹ́ẹ́sì ti yọ náà wà bẹ́ẹ̀ ni wọ́n wà bẹ́ẹ̀ àṣọwọ́ sí ẹ̀rọ yẹn wọ́n dẹ̀ máa wà ní àwọn ọjọ́ pàdánù ìjọ ìjọ ìjọ anabi sallallahu alayhi wa sallam ẹ̀rí kọ́rọ̀ yẹn ti rí bẹ́ẹ̀ rọjá wà dẹ́bi rí bẹ́ẹ̀ pẹ̀lú wípé fa arju an akuna akthara hum tabi'an yawm al-qiyamah mo ń rẹ̀ kẹ́ kọjá sí pé mi àtẹ́bí ti olùtẹ̀lé rẹ̀ máa pọ̀ jù níjọ́ gbẹ̀dà ìyáwó ó sì ti rí bẹ́ẹ̀ ẹ wọ abẹ ẹgbẹ̀rún ọdún kìí bá dín ẹgbẹ̀rún ọdún kìí àbọ̀ ẹgbẹ́ la kà pé one thousand four hundred forty three line sẹ́ẹ̀dì pé lẹ́ẹ̀mà yọ bẹ̀ bíi one thirty three years subhanallah káàdì ẹ̀mí àbí one thousand four hundred kiri ọ̀ thirty three years one thousand àbí mo lẹ́bi àbí one thousand ẹ̀yọ sẹ́ẹ̀dì kó o nílò rẹ̀ káàdì kó ló kọ́ sí ẹ́ one thousand kìlá ayọ̀yọ̀ kọ́ra kiri o thirty three sẹ́ẹ̀lì láàrin láàrin lọ́wọ́ sáàdẹ̀wì ọba gbogbo àyẹ̀wò mùsùlùmí ni wà pẹ̀lú àwọn ẹ̀dọ́ tó jẹ́ mùsùlùmí lọ nígbà tá a máa tún kú lọ ìyàtì yá ló sà ẹ rí i pé rọjá òjijì ọlọ́run ọba ti rí bẹ́ẹ̀ kájẹ̀ nírò tí wàá lẹ́wọ̀n kó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. والذي بعث بالأميين رسولا ọlọ́run ló ń gbé dìde nínú àwọn ìhóbi yìí àwọn tó fi ń gbé wọn lè ka ohun tí wọ́n há ṣùgbọ́n wọn lè kọ́ tó gbéra sẹ́yìn láàrin wọn yẹtù lọ àlẹ́ ìdìbò ààrẹ rẹ yóò máa káyà rẹ fún ọ òyìnbó kíkì yóò máa mọ̀ ọ́ ìyàgbé lọ́wọ́ ìgbìkà àwọn ìṣẹ́kímá yóò sì máa kọ́ wọn ní sẹ́lá àtọ́gbọ́n tó ṣe sùn ọ̀bùn làbí ìdọ̀lẹ́ àlè kò rí káàdì ẹni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ inú ìpìlẹ̀ tó fojú ẹ̀ wọ́n wa. ayé àtàwa ń lọ bẹ́ẹ̀ ọba nígbà tí wà á kọ rí ibẹ̀ nínú hó lágbọ̀ yẹn àkòrò mi. àwọn míì wà á tún bẹ́ o tó lè pé jà lẹ́bi náà ni wọ́n gbọ́ wọ̀ ẹ̀ sínú àwọn ìwé ìbá wọn òun là wa. ẹ ò gbàdá tó ní. gbogbo àyè náà pátá àtùbá ọ̀rọ̀ sọ́lọ́lọ́ wà gbogbo olúwa yìí náà kọ́ àtìbáwọn lọ sóòlù wa tọ́wọ́ amúṣẹ́ yẹn dé sígbọ́ wa bí fáwọn náà gẹ́ ní ẹ̀rí pẹ̀lú báyà yẹn ti sọ pé wà á kọ ní ilé bí ìdìbò àwọn òbí tí wọ́n á wà ní owó lámbọ̀n yẹn àbúwò sí wọ́n ti bọ̀ àwọn adarí àtàwọn òbí ìdìbò bọ̀ ẹwà àtijọ́ yìí ìdíjọ́ ọlọ́wọ́ ọ̀dá wọn bọ̀ báyìí ìwọ́n ti rí ìkọ́dà bẹ́ẹ̀ lómi ìdókòó báyìí lọ sóòlù ọ̀la bọ́ bẹ̀rẹ̀ báyọ̀ bójú màsúlù sọlọ́lọ́ọ̀bù àlejò wà á kọrí nẹ́bí nìhó lámọ̀ yẹn ti àkùn òbí. àwọn bí wà gbẹ̀kú ti pé ara àwọn àlè ó pọ̀ yìí lẹ́ẹ̀bí o. tó o sì bá wọn báyìí. sọ nípa bẹ́ẹ̀ anabi sọlá àrùsálà sọ wípé wọ́n fẹ́rẹ́ mi ní àlùfáà àti wọn wá rẹ kàn kọjá sí pé ibi làtẹlẹ mi máa kọ jù níjọ gbẹgbẹ àmọ́ kó sì sí níbẹ̀. ẹ̀rí hadithi abani sixty six kitabu fadọ ìlú kọ̀ọ̀tàn àkọọ́lẹ̀ ti sọ nípa àwọn ọlágbẹ́gbẹ́ fún àlùkọ̀ọ̀tàn a sì balẹ̀ lọ ní alákọ̀ọ́kọ́ báàbù kẹ́fà dùnzó lè wá bóun ni wáyé ti sọ̀kalẹ̀ wa awùwẹ̀ ni mọ̀ ẹ́ lẹ́sẹ̀ àti àkọ́kọ́ ọ̀hún tó sọ̀kalẹ̀ hadisi mi lábẹ́ báàbò pé dandan ni kéèyàn nígbàgbọ́ sí iṣẹ́ tàjẹ́bí mu wa èèyàn gbọ́dọ̀ tó péré ní kiri yóò kẹ́wọ́ ó tẹ̀rẹ̀ jẹ́bi o iṣẹ́ tàjẹ́bí mu wa gbogbo ayé àti pé ní ànẹ́bí nìyí tó ti fa gbogbo bílàlì lọ́pàá rẹ̀ hadisi kejì ó ní hadisi àbí mú sọlá sùkàrí rọ́bì ọlọ́run sọlá àlẹ́. ìyàbí mú sọ ìyàbí قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لهم أجران رجل من أهل الكتاب آمن بنبيه وآمن بمحمد صلى الله عليه وسلم العقل المملوك إذا حتى حق الله حق مواليه رجل كانت عنده أمنة كانت عنده أمة فحجبها فأحسن تعذيبها وعلمها فأحسنت عميمها ثم اعتقها وتزوجها وله أزواج. هذا الحديث أبي موسى الأشعري رضي الله تعالى عنه tó ti tó ń kan pápọ̀ fún wa yìí pé àdéhùn dandan ní ká gba ohun tá à ń dẹ́bi mú wa gbọ́ ọ̀nàmọ́ àìwò sílẹ̀. Kájẹ̀ tó gbà wípé ẹ̀sìn tá à ń dẹ́bi mú wa nípa gbogbo ẹ̀sìn rẹ̀ káwọn yẹn lè tó fi àtọ̀ sí Islam ó bẹ̀ pé kọ̀tọ́kọ̀tọ̀ ọ̀dẹ̀ kọ́ máa jáde lẹ́nu ẹ ìyàwó ẹlẹ́sìn kejì ẹlòmí ò sọ pé àwọn ọmọ ìyá àwọn ẹlẹ́sìn kejì ọmọ ìyá rẹ̀ ẹlẹ́sìn kejì á àbọ̀rọ̀ àti fẹ́ẹ́ lọ ṣàtúnṣà kọ̀ọ̀ lòdìdì àfọwọ́ àti ìlú èyí ẹ̀kọ́ olóòrùn náà lẹ́yìn náà kàdìmọ̀ àwọn burú lọ́rọ̀ ti jáde lẹ́nu orúkọ àwọn ìfẹ́ ìfọ̀ wọn pa náà fẹ́ẹ́ ni ẹ̀rọ ìyàdìyàn káàdì ìwé kọ́ á ń pe koran ní rọ́ọ̀dì lẹ́yìn tó bá dúró àgbà pẹ́sẹ̀ ọ̀sẹ̀ tọ́lọ̀ máa gbà náà ní islamu lọ́wọ́ àti wọn gbọ́ àwọn ọmọ ìyá rẹ ẹlẹ́sìn kejì àwọn ìyá rẹ kejì ọmọ ìyá rẹ wà mọ́ bàbẹ́ ẹ̀. حديث أبي موسى الأشعري رضي الله تعالى عنه ولو تسأله صلى الله عليه وسلم لقل ثلاثة لهم أجران àwọn ẹni mẹ́ta kan bẹ táwọn yẹn bá ń gba aládé yẹn kọ̀ọ̀kan méjì làwọn máa gbà ń sọ ẹni àkọ́kọ́ ní àwọn ẹni mẹ́ta yẹn òun ni rọ́ṣù ló ń min àlè kìtá ẹnìkan náà àwọn bàtàtà bìyà lọ́wà àti àwọn kiri yóò ní àbáwọn yẹ̀wù bí táwọn nàbí nàbí yìí ní ọgbà nàbí rẹ̀ gbọ́ ọyà nàbí musa náà àti nàbí àyíṣà àlejò máa sọlá tó sàlá wà á mọ nàbí muhammad sallallahu alayhi wa sallam ó tún wá sẹ́yìn nígbà gbọ́ sàbẹ̀wò muhammad sallallahu alayhi wa sallam ládàá méjì ni ó sàlẹ̀ ládà àkọ́kọ́ òun náà ní ládà àkọ́gbà nẹ́bí rẹ̀ gbọ́ ládà kejì òun náà ní ládà àkọ́gbà nẹ́bí àmọ́kàtà rẹ̀ gbọ́ sallallahu alaihi wasallam ẹnì kejì tó yẹ kí táwọn yẹn bá gba ládà kan méjì lòun máa gbà òun ni wọn lè abdul mamluk ẹrú táà ní kápálẹ́ lórí ìdá àdá àkọlọ́ tọ́ba mẹ́tọ́ ọlọ́run wa wà á kọ́ mọ́ wa lẹ́yìn. àti ẹ̀tọ́ ọ̀gá rẹ̀ ládàá méjì ni ọgbà yọ gba ládàá bọ́sẹ̀ tán ọlọ́run ti lọ yóò tún gba ládàá pé ó ti ti ọ̀gá ẹ̀ ó ti ti ọ̀gá ẹ̀ ẹnì kẹta pé pé táwọn yẹn bá gba ládàá bá gbà òun náà káàdà ti àmà yẹ kí ẹrú lóbìnrin wà lọ́dọ̀ ẹ̀ ma ń ṣe ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀ fa adábàá ó sì kọ́ lẹ́kọ̀ọ́ fa àṣàmẹ́ta àdìbàá ó sì kọ́ dáadáa wà á ha ó tún kọ́ ní mímọ́ fa àṣàmẹ́ta àdìbàá ó dẹ̀ kọ́ ní mímọ́ yẹn dáadáa ma ha yọ wá sólẹ̀ ọ̀sán ha níyàwó gbogbo yẹn ju rẹ̀ mẹ́lẹ̀ láàdá yìí pé kí làkọ́kọ́ tó ṣe o dùlẹ̀ láàdá kejì kọ́ tó tẹ̀lé àwọn. hadith yìí Imam Bukhari wọ́n gbé jáde ló ti sábà láìlì àkọọ́lẹ̀ kẹta abàdí báàbù ẹnu ọ̀nà thirty one báàbù tààlí lọ́jọ́ abọ́tàwù wàhálà ẹnu ọ̀nà.